This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. ẹ̀rí láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣògùn àwọn tẹlifíṣàn ní tó lè sàwọn ọmọ ìdàkúdà tó lè sọ wọ́n dọ̀tà ọlọ́run ìgbà táwọn ẹ̀sẹ̀ ń dàgbà àwọn àbẹ̀yìn kọ́gbọ́n àwọn eré dé nǹkan kankan àwọn eré kọ̀ọ̀kan báwọn lọ́wọ́ àgbà náà ṣùgbọ́n lónìí àwọn eré oníhòòhò eré ọlọ́fọ̀ eré elépè eré alásà slang ìtawọ̀ ọmọ nǹkan lónìí náà àwọn India fíìmù bí wọ́n ṣe ń tẹ́rì gbogbo àwọn lónìí wọ́n ti di asọ́tẹ̀ abúra àtẹ̀kí ló pẹ́ aṣoge àṣekúlórógbó <clears throat> àwọn ọmọ ti dó sòkòtò. gbogbo táwọn ọmọ wọn máa wò àwọn fídíò wa tá a nínú ilé gbogbo àwọn DSTV wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ pọ̀fẹ́sọ̀ ń ka síìtì wọn lẹ́ẹ̀kan pé rìsáàtì ti fi ẹ̀kọ́ àtàǹdà wọn mọ́ fẹ́ẹ̀lì àwọn nǹkan ìwà bẹ́ẹ̀. sẹ́ẹ̀rí àwọn tẹlifíṣàn wa dss àwọn tó lẹ́fẹ̀ẹ́ yóò sàmù àwòrán èèyàn ẹ̀jẹ̀ ká sọ̀ ṣe kí làwọn ọmọ wa ń wò. sẹ́ẹ̀ ti rọ́ ọmọ tó fẹ́ gòkèjì rẹ̀ pa torí fíìmù tó wò. pé èmi náà fẹ́ tiẹ̀ pẹ́ǹtì ẹ̀ wò ọkẹ́ kọ̀ bẹ́ẹ̀ yá kọ̀ báyìí nígbà kẹ́ fíìmù tìrìtì máa wà níta àwọn onífíìmù ọmọ ike ò tí màkẹ́ fíìmù tìrìtì wà òun nìkan tó mu sìgá sára sóò wọn ṣe ń ká pépà yìí gbó òun náà wá dọ́gbọ́n rẹ̀ ẹ̀rí kákọ́ sọ ṣe kí làwọn ọmọ wa ń fojú wọn wò ṣé sẹ́yìn bá fojú wò ọmọ ń wà síkì into one memory èyí tètè gbà yẹn ẹ̀yin ò fẹ́ wá àwọn nǹkan tó jẹ́ pé bí ìbọ̀sẹ̀ ṣe bí competition kan tó jẹ́ pé argumentative topic kan ọmọ eléyìí mú pọ́ǹtì ẹ̀wà tọ̀ ọmọ wa káwọn ọmọ yín ò wò àìmọye fẹ́ẹ̀rí ní YouTube láwọn ìtọ́wà educative kùrá kan sílẹ̀ lẹ́ tí mo pè fáwọn ọmọ kan láìpẹ́ yìí ọmọ yẹn dẹ̀ ń brand wà lẹ́ ọdẹ nsọkún ọmọ kékeré ó ti ápùrásù ọmọ yóò lójú sẹ́wọ̀n sí èyí lọ. ẹ̀yin ò ṣe wárú àwọn kẹsẹ̀tì dáadáa tó wà highly educative and didactic yóò kọ́ ọmọ nílẹ̀kọ̀ọ́ yóò kọ́ wọn níwọ̀ ọmọlúwàbí yóò tó wá fọ̀ wọn into action. ẹ jẹ́ kó jẹ pé ìwọ náà lè ájú ju ọmọ yìí lọ o èébú ẹnu rẹ lè dáa ju tọmọ yìí lọ o kùránì rẹ lè dáa ju kéde o tọmọ yìí lọ àwọn ọmọ tó ṣe competition hadith tí wọ́n ń ka hadith lórí àkàbàdà náà ìṣà àdásà náà kùtà ibà and àbí orí àtàndí àwà àtàndí àsọlá nǹkan irú àwọn kẹfẹ́ ìdílé ìbẹ̀ ń tọ́ ọba wá lórí ni àìrìjìnàlà ìlàkù kéèké ni o ọ̀kẹ́rẹ́ bí àwọn tó bá wà ní ìta àjẹ education kan bọ́ wá wọn irú àwọn kẹfẹ́ ìdílé yìí káwọn ọmọ rẹ̀ ọmọ wò yóò dùrí wọn ó pé yóò jẹ́ kálímà bí wọ́n ti máa lo àsìkò wọn wọ́n lè rà pé liberty ìtàwọn o ìdí tí ó wúlò fáwọn làwọn ò lè sí ẹlẹ́kejì àwọn rédíò wa ọ̀pọ̀lọpọ̀ rédíò táwọn òbí lónìí kí làwọn máa fi ń gbọ́ fújì disco ẹwà rọ́mọ míì sẹ́ẹ̀sì rọ́pọlọ ọpọlọ àwọn ọmọ madness brain ẹni ṣùgbọ́n tẹ́gbẹ́ ti pé mi nílé mo sì kí asórí torí tó ọba dénú mọ́tò àwọn mọ́tò ń bà mí tọ́kọ́rọ́ aláàtẹ̀ tòun àtẹ ni owó aláàtẹ̀ ló ní ìwọlọ́wọ́ aláàmọ́dé ó sì wà kíkí sí my memory èmi tó rè èmi tó irú àwọn kéékèèké òkú tẹ́ ẹ bá ń jẹ́ wọ́n gbọ́nu lé wọ́n mọ́ a ọpọlọ wọn náà máa ń tó nǹkó bẹ́ẹ̀ alimoyim sẹ́ẹ̀rí gbogbo táwọn ọmọ wọn máa wò tí wọ́n máa gbọ́ èyí tí wọ́n wò ní tẹ́lì nínú DSTV nínú sátáláìtì kásọ̀ àwọn ohun fìdíò sáání kásọ̀ èyí tí wọ́n gbọ́ nú rédíò wa tí wọ́n gbọ́ láwọn FM wa àti ọgbẹ́ kásọ̀ gbogbo tọ́mọ ọgbọ̀ tí ọmọ wà bí ẹranko agbọ́dọ̀ sọ̀ṣe ìyẹn jẹ́ nǹkan mi bákan náà káwá sórí ẹ̀rọ ẹ̀rọ ìléwọ́ fóònù gbogbo àwọn ansẹ̀ tán lóyìí sẹ́ẹ̀rí nu tọ́wá kórí ikú báwọn ọmọ jù lónìí ọ̀rọ̀ fóònù